<coughs> Let me play music this night. Where will I get the music now? Mm-hmm. ready to make junk disappear? I am so looking forward to this. We make junk disappear. All you have to do is point. me wrong, Warren. sẹ́rù adáyọ́ tó wà nù jẹ gan. Orílẹ̀ tí ẹlẹ́sẹ̀ èèyàn ti lè rà. Bàbá mi àtọ̀lọ́run mi, òmìnira ọ̀wọ̀ rẹ̀, ìlérò ká gbogbo ayé. máa ṣeun fún mi a ó dá mi láre a ó sọ mí dọmọ a ó fún mi láyọ̀ ẹ̀jẹ̀ rẹ ṣeun fún mi ẹ̀jẹ̀ rẹ ṣeun fún mi. má fún mi ní ire ó má fún mi lógo ó má fún mi níyì ó má sọ mí dọmọ ṣe ń fún mi ẹ̀jẹ̀ ṣe ń fún mi ẹ̀jẹ̀ ṣe ń fún mi.

Oh, Bami, thank you, Father, for this wonderful night. Lord, we can't thank you enough because you're God. Ọlọ́run ẹ ṣé gan ni. Olùgbàlà You better go and join this prayer and pray for your child. I Àdúrà méjì péré ni, but in different dimension. No, a máa gba ẹyọ kan but in different dimension. Ipa rere. The best parts Mm. You better pray. It's a free of charge. No tithe, no offering. No play on people's intelligence. Just the way it is, we bring it like that. Do you understand? We are not, I'm not charging you. When I say we are not charging you, <laughs> nobody charging you. It's just, it's going to be free, free of charge. So, and you are going to receive a free prayer points. It's a blessing. but Gbàdúrà ṣe àjọjọ́ be? This is just uh, eh, Guinea time, 2 o'clock Canada time. Guinea time. Mo ti wà lórí ẹ̀ eh, two two almost to three. Do you understand? So, Adura òru ọ̀gànjọ́ that is the middle the Ajioru, the Yoruba call it Ajioru. That is the deep, the middle of the night. Okay? That is a strong time from one o'clock. You see, according to spiritual people, when it is 12, people going out, they started going. They want to go for meeting, they go for meeting. You understand me? even people who have meeting in the night they you know they it's not only spiritual people that have spiritual meeting in the night some people also they want to have meeting in the night so they go by 12 by 1 they will settle down the meeting will start properly to 3 4 everybody departs do you understand so this time is a crucial time this is to 3 3 ò tí ì náà we are going to pray only one prayer point. I'm directed to pray for your children. You, do you understand? I'm going to. We are going to. We are going to pray for children. We're going to pray. But me, I can. You know. Heavenly Father, eternal rock of ages, we thank you. We worship you, Lord, because we are God for this wonderful night. Daddy me kò sí ẹni tó dàbí When we are few here and we are opportune to be here, is a grace. It's not by power for me also this wonderful night to come out online and also to raise the prayer point, not because I make money from it or you pay me money, but I'm being directed. Do you understand? We are we are still on the issue of children. Okay? First, let me give thanks to God. As I'm doing that also here, You can be giving thanks to God that daddy this night. I thank you because I'm going to receive. I'm not going to pray in vain. My prayer is not going to be in vain. I'm not going to pray for nothing. Thank you, Lord, because I'm going to receive. Give thanks to God as I'm praying here. Father, in Jesus' name, the mighty name of Jesus, Heavenly Father, Bola Folashade, your daughter, say thank you for this night for the few people are wonderful and a lot of people on this platform. There are no few. For the great people on this platform. For me, for this wonderful night you have ordained. Because when you created a eh, me opportunity for us to pray, it's because you are ready, you are ready to answer us. Any night you wake me up to talk to you and also to raise prayer points, you are ready to answer. You are not a God that mean you are not a deaf and dumb God. Gods I àwọn yẹn nìyẹn. You are a wonderful God. You are ni Ọlọ́run ayérayé tí ẹ ní etí ní gbogbo ara yín. All your body full of ear listening. Ẹ̀yin ni Ọlọ́run ní gbogbo ayérayé tí gbogbo ara yín kún fún ojú. All your body full of eyes you can see all things what we cannot see ẹ̀yin ni ọlọ́run ayérayé tí gbogbo ara yín tó kún fún ọwọ́ all your body full of hands there's nothing too heavy for you to carry ọlọ́run ayérayé tí gbogbo ara yín tó kún fún ẹsẹ̀ bẹ́ẹ̀ ni all your body every part including legs is on your body all your body full of wonder so kò sí ohun tó ṣòro fún yín láti ṣe ìyanu lórúkọ yín tí ń ṣe ìyanu tí ń jẹ́ ìyanu daddy i say thank you for this night i worship you lord because you are god if i continue praising your name is not enough for you tí bá bẹ̀rẹ̀ sí ń yìn yẹn láti àárọ̀ yìí láti òru yìí títí di ọ̀la méjìlá it's not enough for what you have done yes you fighting our battle you settle all our problems you open the door that man can open, then and the door man cannot shut it. Lord, you do everything wonderful, and you create everything wonderful. I say thank you for everybody. Even for those people who want me, they say, this girl, can't you rest? Can't you keep short? No. You said I should do this at this time. <laughs> exactly 12 o'clock, you wake me up. And after interceding for people, for myself, for my children, for my well wishes all over the world, for those even haters, this night I've never caused anybody. In my secret place, I never talk about the enemies. Because the enemy plan good, I mean plan evil. But you are God, you can turn it to good. Yes, just to put them to shame. And let them know that you are God. Actually, when you say yes, nobody can say no. Father, I say thank you for this night. I appreciate you. Thank you, Lord. Ọlọ́run ẹ ṣé, Bàbá ẹ ṣé, Olùgbàlà ẹ ṣé, Ayérayé ẹ ṣé, Ọba àwọn ọba ẹ ṣé, Olúwa àwọn olúwa ẹ ṣé, Ọba lánàá ẹ ṣé, Ọba lẹ́nìí ẹ ṣé, Ọba mo dúpẹ́ fún yín o lórí ayé mi lórí àwọn ọmọ mi lórí ilé mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ní òru ọ̀gànjọ́ tòní fún ohun tí ẹ fẹ́ ṣe nínú ayé mi tẹ́ ti ṣe fún ìtẹ́ máa tó ṣe fún ọ̀nà tẹ́ ti là fún ìyanu tẹ́ ti ṣe fún àánú tó ti dìde ọlọ́run ẹ ṣé ẹ̀yin ni mo gbójúlé o ni mo gbẹ́kẹ̀lé ni mo fẹ̀yìntì ẹni tó bá sì ti gbójúlé yín tó gbẹ́kẹ̀lé yín ojú ò ní thank you lord for all the people you have been using to pray for us also, as we are praying for people. People also are praying for us. We care for people, care for also people care for us. Thank you, Lord, because you say, Give, it shall be given back unto you. Full mention, pressed down, shaking together, running over. Ọlọ́run ẹ ṣé gan ni, aláàbò mi, aláàánú mi, olówó orí mi, okun mi, agbára mi. Lord, I worship you. I give you praise. I give you honor. Adoration. Be thou exalted. Be glorified forever. We are going in your word to read. We are going to pray. Lord, answer us quickly. Answer speedily. Answer our prayer. Open door. In the name of Jesus, every power of darkness working against our life, Father, destroy them. Every power of limitation and embargo, Father, limit them, destroy them, conquer them, slay them. In the name of Jesus, Father, Lord, empower us. In the name of Jesus, answer our prayer. In the name of Jesus, Load us with authority, with capacity. In the name of Jesus Christ, we shall decree a thing tonight. It shall be established on earth and in heaven as well. Answer our prayer. We shall not pray in vain. In the name of Jesus. Father, do something. Father, do wonder. We're going to pray for our children. Father, answer our prayer. We're going to pray for our nation. Father, answer our prayer. We're going to pray for ourselves. Father, answer our prayer. Father, let door be open. In the name of Jesus, every causes, every pronunciation of the enemy. We declare cancel. We, we cancel it in the name of Jesus. Every declaration of the enemy over our life, over our children, we nullify it. We cancel it now. In the name of Jesus, we cancel it. We cancel it. We cancel it. We cancel it. We cancel it. We cancel it. We cancel it. Every plans of the enemy be destroyed. Be destroyed. Now, now. Be destroyed. Be destroyed be destroyed, be destroyed, be destroyed, be destroyed, be destroyed. Every plans of the enemy against our life, oh Lord, be des- destroy them. Oh Lord, destroy them. Every plans of the enemy against me, against my children, against my well wishes, against our people all over the world. Father, destroy them. Father, destroy them. Father, destroy them. Father, destroy them. Father, destroy them. Father, destroy the plans of the enemy against our life. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Father, Lord, fight for me. Fight for my children. Fight for my people. Fight for us, O Lord. Oh Lord, take control. Oh Lord, take total control. Take total control. Oh Lord, take control. Oh Lord, take control. Oh Lord, take control. Oh Lord, take control. Oh Lord, take control. Lord, Lórúkọ Jésù ọmọ tèmi kò ní dọmọ gbogbo ayé ní orúkọ Jésù ọmọ mi kò ní dọmọ gbogbo ayé lórúkọ Jésù ọmọ tèmi wọn ò ní dọmọ gbogbo ayé lórúkọ Jésù àwọn ọmọ mi wọn ò ní dọmọ gbogbo ayé lórúkọ Jésù àwọn ọmọ mi ah lórúkọ Jésù àwọn ọmọ mi wọn ò ní dọmọ gbogbo ayé àwọn ọmọ mi wọn ò ní dọmọ gbogbo pásítọ̀ àwọn ọmọ mi wọn ò ní dọmọ gbogbo wòlíì àwọn ọmọ mi wọn ò ní di ọmọ gbogbo àwọn àfa ọmọ mi wọn ò ní di ọmọ gbogbo ènìyàn lórúkọ jésù mo kọ orí burúkú mo kọ wàhálà ayé lórúkọ jésù ògo mi kò ní di gbogbo ayé ògo mi kò ní di nǹkan tó ń pín fún gbogbo ayé ah lórúkọ jésù ògo tèmi ni o kò ní di ògo gbogbo ti ayé ah ọmọ tó fún mi wọ̀nyí kò ní dọmọ gbogbo ayé o lórúkọ jésù lórúkọ jésù ọmọ mi kò ní dọmọ gbogbo ayé lórúkọ jésù ayé tèmi láyé àwọn mi kò ní ṣòfò lórúkọ jésù ayé mi ò láyé àwọn ọmọ mi kò ní ṣòfò lórúkọ jésù ayé mi níbi tó bá tò mí sí láyé níbi rere kò ní di tẹlòmíràn lórúkọ jésù iṣẹ́ mi owó mi kò ní di tẹlòmíràn ní orúkọ jésù ọlọ́run mi ò olùwàgbàkóso bẹ́ẹ̀ lórí kò yípadà I open this platform in the name of the Father the Son, and the Holy Spirit. Oh Lord, answer speedily. This night, whatever I bind, Father, bind them. Whatever I lose, Father, lose them. So shall it be. Thank you, Daddy. In Jesus' powerful name we pray. Amen. You are welcome to this platform this night. So I have a message for you. Okay? Let me drop it this way. I want to read co- comply, comply, comply. Yeah. I think um, it's a little bit okay like this. You are welcome to this platform. We don't bother the people that, that are here right now. The prayer is this. But before then, Um, I, I welcome everybody on this platform right now. And the prayer is this we're going to pray for our children. <laughs> Let's read Bible first. Um, the verse, uh, the Bible reading tonight, where where the Luke chapter ten no anymore. Don't forget, I read this Luke last two days ago, a day ago. But I'm starting from verse, verse uh, Luke chapter 10, verse 30, 38. As Jesus and his disciples were on their way, he came to a village where a woman named Martha opened her home to him. He opened her home to him. That is, has allowed him to get into the premises, you know, He opened his home. Simple. She had a sister. She has a sister called Mary, who sat at the Lord's feet, listening to what he said. But Martha was distracted by all the proper preparation. Martha was distracted by all his preparation that has to be made. She came to the she came to him and asked, Lord, don't you care that my sister has left me to do work by by herself, by myself? the one that is being distracted, the one that has a lot of program, a lot of you know don't be distracted you know you know um Martha now was talking she called i mean she called on the on jesus christ that you know let me read that place again i love it verse 40 but Martha was distracted Martha was distracted but Mary never been distracted a lot of things may be going around you for you to be distracted. A lot of things, a lot of program being putting up for you to be distracted. <laughs> we choose the right path, okay? We choose the right path. But matter was distracted by all, all the preparation. They were distracted because the program, the plan is for you to be distracted. Do you get me? The matter was distracted by all the preparation. A lot of people are distracted right now. They believe, you know, understand. But the word of God, when you choose the right path, you never be distracted. That has to be made. She came to him and asked, the Lord, do, don't you care? You know, she's, you know, she's now, she even, she felt like, okay, Don't you think, I mean, you Lord, Lord, don't you see, say something? Don't you see that I was busy? I was saying a lot of things, and a lot of people are also, you know, they appreciate. But Mary doesn't care. She never been distracted. She never been, you know. She was asking, why is she not contributing to what they are doing? what I'm doing? Do you understand me? Because she's a matter. She's not a Mary. Mary is different from Martha. The matters, they are matters of the matters of things, many things like that. And they are being distracted. And people, not only in, in them alone, with the people they share their, I mean, the anointing of distraction into, they also been distracted by them. But those who are focused, they like Mary, she never do what? Never been distracted. Mary she will never be distracted. So the Lord, he came to, to him and asked, Lord, don't you care that my sister has left me to do work by myself? Tell her to help me. You see, people, you are not, you know, a lot of people, they don't you don't even ò béèrè fún kì you are not sending them to do something but they still want you to do something over something that they are doing you understand me even when you are not greeting some people they believe that it's your right you are so supposed to what are you well you supposed to greet this person you supposed to do this way you supposed to do this way I never have plan I never have the plan with you so you cannot I cannot be distracted by you by any news anything any updates you put on I cannot be distracted by that. Okay? Now, matter, matter. That's God, the, Jesus now is talking. Ó pè lẹ́ẹ̀kan, wọn ò He never call once. He call, ẹ̀mẹ́ ló Matter, matter. Ẹ̀mẹ́ ló The Lord answer. The Lord uh, answer. You are worried and upset about many things. See, he said you are worried and upset about many things, but few things are needed. You understand me? You worry too much, you there, you here, you there, you here, you know, because you, you are you want to be matters. Even Toruko Obati and she matter, but you have to carry I'm just putting that way, okay? So needed. You see, you worry you you do too too much things. You do too much. Tomorrow you look for another thing. You want to be seen and be noticed every day. You want to be, you know, you just want to put on some updates. You want to look the best. You want to be the best. You want to be the one that we talk most, I mean, talk about most. You want to be seen most. You want to, you know, you put on many things. But let's continue. He upset many things, but many things. He said you are worried and upset about many things but few things are needed. Only indeed, only one. Only one yẹn Mary have chosen it. That is it. All those story, all the cooking, all the things you are putting on, is for your headache. Okay? But Mary shows the, the very good parts. Let's read the last verse. That's 42. I think, yeah. But few things are needed, or indeed, only one. Mary has chosen what is better. Okay? Mary has chosen what? What is better? <laughs> and it will not be taken away from her. Mary ní òru yìí sì níbi part ta kà ń sìn I can claim to be a Mary that I chose a better path do you get it I've chosen a better path <laughs> the part that is relevant the part that is the best okay the best that is Mary Martha was busy with a lot of preparation of things of the world just to put story, you know. You see, you want to impress God with the your worldly activities with some things that have no <laughs> you see <laughs> you are going to <laughs> things that are not, you know, that you, you is for you. You want to, it's just, it's just for you, just for single you. Not that it's for the whole people. A lot of people are going to benefit from it. You see, it's just for single you and you want to distract for things that people, a lot of people, has to be, you know, a lot of people has to, you know, they are going to, you know, that things that are, belongs to, that a lot of people have to be benefit, I mean, benefit from. And you want to, just because of your own, this thing, just want to decide, you are just, just want to be matters. You want to put yourself relevant. You want to put yourself in a, you know, you just want to be, you want to be, you want to be taking over things that is not even for you. Like, some people just want to uh, adjust media. That's why when I see people, people are also being distracted with what they what they do. I don't I don't want to be distracted. I'm not not that because I hate you, not because I I don't want you to be best for you, uh, because you want to distract me. You want to use your godless, your godless, yes, your your your score that will never score. You understand me? You want to use it to divert the goal <laughs> or to run, you know in fact i don't understand do you get my my do you get the message so a lot of people because they are matters, they want to be matters. even go orúkọ yẹn gan to dey turn into matters. you understand they bring matters. they bring story okay they want to use panda to destroy gold you understand me they want to use things that is you know something that are not ko ko ko wúlò wọ́n fẹ́ fi bà nǹkan tó wúlò jẹ́ you understand me but thank God for God he never been move i been worry because i'm not the family of matters i'm not the family of distraction i'm not the family of worry i'm not from the worry family even when i'm worry it i mean when when i want to worry i want to worry about things of about not things that are good of life, you know. And I don't worry. I only put them in the hands of God. I, if I'm praying, it can sound in my throat, in my voice, as if I'm worried. I may not be worried. You understand what I mean? So I cannot be distracted. Okay? No matter what you put on, I cannot be diverted. I cannot be distracted because we don't move by matters. We don't move by words. Well, I mean, you know, we move by the Spirit of God. We move by the strength of God. We move, we see with the eyes of God, not with our naked eyes. It's not by the way you just pray. If you lie, you told many things to me. You lied, you. I do the way God want me to do. I direct, I've been directed according to the, you know. <laughs> you know, some people are evil, but you know, you will not notice them you know they plan something they use something pé ìwọ tó bá ti di time bye bye a fẹ́ lù ẹ́ ni o mo torí àdúrà máa di méjì àbí mẹ́ta báyìí wọ́n á lu ẹlòmíì báyìí pé because they don't want you to loud you know that what you are doing is louder than <laughs> a thunder eh but they want you they will now want to now bring noise to silence thunder do you understand They want to bring a noise, just noise. Yaribo Sokaya Baba. To, style, um, to silence thunder. Is it possible? <laughs> Yerika Pasata Yabania. May I don't blame when people are started being distracted and people àwọn kẹnimánì money. Tomaba is in distracted. You just look at you want to count me. What do you feel? You want to count me? You who are you to you want to gain me for anyway kò dáa kéèyàn but it's not don't be distracted choose the best and the right path kí ni mo sọ fún yín choose the best and the right right path ó gbàdúrà every <laughs> ah empty noise. Eh? <laughs> I don't know ẹni tó wà níbí whatever I am doing ṣé n gba àdúrà yẹn ṣé kí n gbà ní secret fún àwọn èèyàn ni. you know some people when you when they know you are about to something is about to happen do you understand me they now bring in noise to silence a thunder that already strike <laughs> A thunder that strike. A noise want to be. <laughs> God. Ah. Ara tó balẹ̀ tó jẹ́ pé ibi tó balẹ̀ sí. Wọ́n lẹ́ni tí Ṣàngó bá tọ́jú ẹ̀ wọlé kò ní bọ́ bá kòso. Tó jẹ́ pé wọn ò ní lè bọ́ bá kòso mọ́. And some noise are, you know, people are just making some noise and they just look at you. A child of Mosai, the one that God has that have chosen the right way. Oh my God. Ha! sọ fún Ọlọ́run. Because of the wonder and the miracles of God, those evil noise on my surrounding, oh Lord, silence them to death until they die. Yes sórí tí ọlọ́run bá ń sọ̀rọ̀ when God is speaking when God is answering some prayer and because you evil you know that you are a failure and you create nothing you want to create just noise the thunder already strike you marika poso taya baba and you want to because of that and be creating noise ó máa pariwo kú yes you that noise maker Yes. That actually, <laughs> you believe your noise can stop thunder? Do you think your noise can stop thunder to strike? Do you think your noise, ordinary noise, can stop a thunder? a ni thunder Man, ń tó bá ti sán báyìí gbàràrà tó bá tún padà sán ó wà nǹkan You understand me? But tó bá ní agbára gan tí thunder yẹn tí òkú ẹ̀ bá jáde lẹ́ẹ̀kan, á wọlé tó bá ti fẹ́ wọlé ibi tó bá wọlé sí gan around gbogbo bẹ̀ every one of them torí pé iná yà á ṣe pàdàdàdàdà ẹni bá wà ń sọ̀rọ̀ ní ẹ̀ tó bá ṣàgbákò ló bá tán but let me tell you if you are a noise maker you cannot compare yourself your noise is not like a thunder you are not a thunder when God tí ọlọ́run bá sán tí àrá bá sán ṣó ń gbọ́ tí ìwọ tí a lo ìwọ bí aláriwo ó yá gbogbo ẹni tí a ń lò láti máa pariwo òkùnkùn ní ìgbà tí ìyanu ọlọ́run bá fẹ́ dún àbí tó bá dún láyé mi ó yá ó pariwo kú yes you be gbogbo ariwo rẹ láyé ó pariwo kú ni bẹ́ẹ̀ ni ó ti ṣó bà ọ́ ṣó mọ bí ìwọ ìwọ tó o bá ń já láriwo òkùnkùn tó ti bà ọ́ bẹ́ẹ̀ ni ó máa rí pé it's by what you by your noise by your crowd just kó kìíní jọ ok a máa ṣòfò every every evil noisemaker, they want to tell you that what you are doing is not we don't appreciate it nǹkan tó dùn ọgàn tó yẹ pé ó láwọn ọgàn tó jó wọn gan to ba ayé wọn bàjẹ́ tó ba gbọ́ pé ayé ọ̀tá ti bàjẹ́ ayé ọ̀tá ti dàrú wọ́n wá gbé nǹkan kan wọ́n wá ṣàlọ wọ́n lọ kírètì nǹkan kan wọ́n wá máa yọ̀ tí òun ọ̀láyọ̀ ò ní ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ìgbàlà ní tọmọ lọ́rùn o kò mà sẹ́ni tó lè gbàyọ ìgbàlà mi lọ́wọ́ mi. nebukadnasari dánwò odidi ọba àdẹranko kò mà sẹ́ni tó lè gbàyọ ìgbàlà mi lọ́wọ́ mi. Hẹ́rọ́dù dánwò ìdín ló fi jẹ́ kò mà sẹ́ni tó lè gbàyọ ìgbàlà mi lọ́wọ́ mi. <laughs> you see Hẹ́rọ́dù dánwò ìdín fi jẹ́ nebukadnasari dánwò odidi ọba di ẹranko <laughs> wọ́n á gbé noise wá they bad noise because àwọn let me tell you something àwọn ènìyàn tó máa ń gbé ariwo dìde nígbà tí ó bá yẹ kí ọ̀tọ̀ torí wọn ò fẹ́ kí àwọn kankan wọn ò fẹ́ kí àwọn ènìyàn kan rí nǹkan kan celebration wọn ò fẹ́ kí àwọn èèyàn kan rí oore yẹn àti ìkíní yẹn bíi celebration they now bring noise. <laughs> talent tó dẹ̀rẹ̀ lójú tó lòun gbà ṣe òkùnkùn lórí mi ó lọ knock them out talent tó dára lójú tó lòun gbaṣẹ́ òkùnkùn lórí àwọn ọmọ mi ó lọ knock them out tó bá jẹ́ aláriwo òṣìṣẹ́ mi pa àwọn aláriwo òkè wá bíbá wọn kàn máa bíbá wọn máa ṣe bíi pé wọn they are nothing what are they are just sórí nǹkan tọ́lọ́run bá create ó yàtọ̀ sí nǹkan tí èèyàn bá create ṣó ń plans of God ó yàtọ̀ sí plans of the devil wọn ò fi ìmọ́lẹ̀ wé òkùnkùn ní òru ọ̀gànjọ́ tá a wà báyìí sórí pé ìmọ́lẹ̀ bíbá ó tàn dáadáa orí ojú mi kedere níbi dáwọ́ fi tàgọ́ you cannot compare God with devil ṣó fẹ́ compare ọlọ́run kwe lu, kwe lu ṣó fẹ́ kàn you know some people want to tell you that what you are doing ìyanu ṣẹlẹ̀ but wọn ò fẹ́ kó o rí wọ́n gbé nǹkan mi torí wọn ò fẹ́ kó celebrate àwọn nǹkan you know don't don't be don't be don't don't don't be deceived or okay don't be distracted okay they will wọ́n ti create ara wọn àwọn gbogbo tó ń ṣe kò ń ṣe pé kò lè mú ọlá bá ilé ẹ ohun tí wọ́n ń ṣe kò lè mú owó bá ayé ẹ gbogbo tí wọ́n ń ṣe kò lè mú iyì bá ayé but they want you to see that and forget what can bless you what can change your life what is changing your life they want you to put it aside and then carry dirty things and carry empty things that are not still relevant fake things One ò ní fi wọn ò ní fi ẹbu gba wọn ò original son lọ́wọ́ mi wọn ò ní fi ẹbu gba original sọnù lọ́wọ́ woman. let me tell you God is God of o oh, oh, like creativities God that's why i said whatever you find your hands to it, it you shall prosper kò kàn sọ pé go and be looking for game tẹ́lẹ̀ bá ti lọ be careful be open your eyes to some people that they want to be on this media wọn create facebook yẹn àwọn kọ́ ló ní facebook wọn ò tan yàrá ìyá wọn ò rí ẹni tó ní facebook wọn ò dá ìyá wọn mọ̀ ibi tá a ìwà ń sìn bí mo ṣe jókòó <laughs> a lot of people àmọ́ sọ pé relax sleep now you are but i'm sending ntọ́lọ́run ní kí n ṣe lóru ọ̀gọ́jọ́ aago méjì òru mẹ́ta ti fẹ́ lọ lò àbí kò ti lu gan ó ní mò ń ṣe yẹn what God say i should do that's what i'm doing three ti kọjá do you understand me but they will over wọn ò nípa do you understand me wọn ò ní ipa but wọ́n fẹ́ kí àwọn èèyàn mọ̀ kó máa rò pé wọ́n nípa inú wọn ò but wọ́n ń lò wọ́n láti máa create pé inú wọn dùn wọ́n ń lá ṣúgà lásán ẹ understand wọ́n ń lá ṣúgà inú wọn ò dùn wọ́n ń lá ṣúgà àwọn aláriwo òkùnkùn <laughs> gbogbo nǹkan tó bá ṣe gbogbo nǹkan tó bá dáa tó máa jẹ́ kórìíyà tí wọ́n dà sí bí millions of people tó máa benefit wọ́n á jẹ́ kán rí pé kí náà ń ṣe nǹkan ṣe tí òwúlò yẹn náà máa fẹ́ káyé máa gbé mo kọ̀ láti bá wọn gbé ẹ̀bù sókè mo kọ̀ láti gbórí burúkú mo kọ̀ láti dẹrú òkùnkùn in fact if i talk about you pàápàá ó tiẹ̀ máa ń ó good mo kàn lè tọrọ ń pa nǹkan tó bá ṣe mo máa máa gbé àwọn olóbùkún kan sókè mi máa gbé àwọn nǹkan tí ò wúlò kó tó gbéyàn gan this is wá ti máa wò pé what is the benefit kí lẹni yìí ṣe fún ìlú kí lẹni yìí lè ṣe fún àwọn ènìyàn aláìní no dà pé kò kàn yín ló just create noise don't be distract o okay mo tún be distract ó dẹ ó wàá gbàdúrà kan gbogbo àwọn tó gba iṣẹ́ òkùnkùn láti paralyze ohun tí Ọlọ́run bá ṣe fún mi you know because any day tí ìyanu bá ṣẹlẹ̀ tí Ọlọ́run bá gbé ilé orílẹ̀-èdè wa àbí tó bá ṣe ìyanu kan kò sí nǹkan tó yẹ kó gba ògo kó dẹ̀ gba the position of that place but some people because they are enemy they never want goodness àwọn ẹlòmíì ẹ̀ ní láti wọn ní láti ṣàlàyé ara wọn fún yín kẹ́ tó lè mọ̀ pé di àyífú in fact they are not they wọ́n yẹ fún àwọn some post good post in Nigeria in society because ní ọjọ́ tí wọ́n bá ń ṣe nǹkan tó dáa they want to create one thing tí ò dáa wọ́n lè gbé àwọn aṣọ wèrè kan tí wọ́n lọ gbé láti ìlú bòmí tí òṣòrúkọ wọn gan they just want to lift it up and bring what can lift their country and they still want to be somebody in the country bí mo ṣe sọ pé mi ò enjoy Canada tó ṣe bóun náà ni mò ń lò náà owó mi ni máa san ná bẹ́ẹ̀dì tí mo sùn sí iná owó mi ni mo fi rà á do you understand me but I still pray for them because bílẹ̀ nǹkan sọ pé ká gbàdúrà Jerusalem wa but some people when it is time for the country to be liberated they want to put it down because wọ́n gbaṣẹ́ foreign wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀tá ó béèrè lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹni gbaṣẹ́ lọ́wọ́ ọ̀tá láti destroy testimony mi oh Lord destroy them òfò tí wọ́n gbé dání tó ń pè testimony ọlọ́run bà jẹ́ má jọ yọ testimony fún wọn. <laughs> they even say on some on this message on this social media if you don't talk about some certain things like this they see some people just saying they just hate them they hate progress they hate empty you know what Nigeria tún wá hate àwọn oppressors to my oppressor wọn tó bá yà ti jẹ́ pé gbogbo nǹkan tí ó bá jẹ́ pé wọ́n bá lè pè fún gbogbo society yẹn tó yẹ pé like millions of people can benefit you know what kò ní jẹ́ nǹkan kan fún ọ but tó bá fún àwọn few tó kàn jẹ́ pé wọ́n kàn fún àwọn token token láwọn tó bá wù wọ́n láti fòsọ wọn di èèyàn tó kàn máa bọ̀ lẹ́yìn they love it bàjẹ́ do you understand me such people tó bá ti pé wọ́n ti fẹ́ ṣe nǹkan kan torí ẹ̀ jẹ́ n sọ fún yín let me put it this way ẹ rí pé láti bíjọ́ mẹ́ta ẹ máa rí mo fẹ́ kẹ́ tún ṣe àkíyèsí kan yín nàìjíríà gọọmẹ̀ntì bóyá mo dẹ̀ mọ́ pẹ̀yìn kan lẹ́ ń ṣe nàìjíríà gọọmẹ̀ntì báyìí báyìí ṣe rí ọmọ kan wà lórí mídíà mi ìfẹ́ ṣe kọ́ má sọ pé come for the me come for the children ṣó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìgbà tán ti rí pé gẹ́ǹtì ẹ̀ dárúkọ tó bá ti yá each time tó bá ti ní wọ́n fẹ́ ṣe have to be careful about àwọn tó gba international to pull the country down the Nigerians to buy share international to pull the country Nigeria down and their Nigerians and the money they are spending the fraud on share fraud with Nigeria no ni wọ́n jà Nigeria lólè and they collected foreign iṣẹ́ in fact foreigner gan nígbà mi o le fún wọn ló dẹ̀ má fún they pull it down torí ẹ̀ irú Ìyábọ̀ Òjó yẹn ó ti mọ̀ pé wọ́n máa ṣí Dangote refinery o o máa gbé story kan sókè ló fe fẹ́ kó máa lọ la la lórí ibẹ̀ yẹn because it's working they are working for some people read my lips nígbà táwọn yẹn máa sọ pé kí ni mo fẹ́ máa celebrate ọmọ Ìyábọ̀ Òjó fún tí ọmọ mi bá ti ṣe marriage kó máa celebrate mi mi ìfẹ́ mi ìfẹ́ celebration wọn but they will overtake the media because they are working for some people and because their game what the enemy the plan they have for this if anybody trying to forsake the Dangote refinery is enemy of Nigeria but because they fail their mission now fail because they want to take it personal torí à ń bọ̀ láti gbàdúrà o because they want to take it like a personal it's not their something they never invest on it too because they want to be having some percentage and take it as our you understand me they now got a a percentage from both other people to pull it down now wọ́n máa fún àwọn nǹkan tí ò relevant nígbà tí wọ́n ń sọ̀rọ̀ pé orílẹ̀-èdè iléeṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ refinery ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní nàìjíríà now màá wá máa gbé yẹn màá fìyẹn sílẹ̀ màá lọ gbé àwọn tó ń ṣe tó jẹ́ pé wọ́n kàn ń tẹ̀mọ́ ni màá lọ gbé original sílẹ̀ màá máa gbé nonsense things wọ́n ń bẹ́ ni ẹ̀yin èèyàn má dẹ̀ gbàgbé two weeks ago bí a month ago bó ṣe pariwo náà nìyẹn my son is going to graduate for university my son I have a son that graduated about ten years fourteen years ago kọ́ni ṣọlá ti ṣetán university i think he finish uh, yeah two thousand and ten kọ́ni ọdún kọ̀ọ̀kan ó yẹ kó ti ṣetán ní two thousand and nine but nítorí pé ngbà wọ́n ní long time strike ní oṣù you understand me he finish two thousand and ten ta ni mo gbé sókè fún pé ó gbé kinní kan do you understand me i'm not saying anybody tó bá ti fẹ́ ṣe nǹkan tiẹ̀ náà but some people they are being borrowed. they are being hire to destroy the story and the glory of their nation wọ́n máa gbé ẹbu fún wọn wọ́n ní kó máa destroy what is up tí ò tí ò dára Nigeria government traitor they call some people like that traitor a fẹ́ pè wọ́n ní nǹkan tá a máa ń pè wọ́n bíi pé wọ́n ṣiṣẹ́ fún terrorists wọ́n ṣiṣẹ́ fún àwọn pull anybody that is planning to pull nation down that is pulling nation down that is not building that is not celebrating when you see the country kò sí ìlú wọ́n wà níbí tí ẹ mọ̀ pé wọ́n lọ sí olympic gan àbáwọn kan wà níbí i pray for canada like kí ló ṣẹlẹ̀ mo tún sọ pé mi mọ̀ the lord just i don't know there is any, any program going on in any kini bóyá wọ́n tẹ̀ ń ṣe sports kan in the world to god who made me i was just the spirit of god just said this to me that some people are planning for these people to be at the back but i'm still living here so if anywhere you are and you want the country you just want to be a, a, a happy a low and then order the country to be in bondage you just want the whatever other people are doing that is to relieve a eh, people to relieve the country you want to pull it down you want to pull it down and want me to take what is nonsense i will not you have it's just a noise you just you just a noise but a lot of people down she's just saying níjọ́ yẹn náà tọmọ ẹ̀ ṣe kínní mi ò kí náà mi ò kí ṣóhun tí wàá kí ọmọ mi tèmi rí ni ọmọ mi gbọ̀ngbà tí mo ní tí mo tiẹ̀ dúpẹ́ níjọ́ ìpá ọmọ mi o bọ́ ṣe first step ọmọ mi down tó ní Quebec mi ọmọdé ṣì ni àwọn ẹgbẹ́ mi ṣe wà secondary school náà ní Nàìjíríà kò sí nǹkan kan tó ṣe kínní bọ̀tọ́ ọmọ mi brilliant she is a very brilliant daughter and I want to pray uh, kò surprise me because oore ọ̀fẹ́ ni mo rí gbà ọlọ́mọdé tún gbàdúrà mo ti gbàdúrà kí n tó bíi ó jẹ àjẹsára àdúrà gbogbo èèyàn tó máa ń ní àjẹsára lára ọmọ yẹn ní àjẹsára àdúrà kí n tó bí so kò sí ọ̀tá tó bá fẹ́ sọ pé òun fẹ́ gbógun ohun ọmọ mi òun ló máa rẹ́yìn àwọn ọ̀tá ẹ̀ kò sí mọ́ pé billions you understand so it's not because someone someone jealousy but tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ bíi pé wọ́n sọ pé you know what they said the the debt tí wọ́n sọ pé wọ́n tún lọ san fún China you don't know ni it's, it's a great testimony but they will never see it one gbé because opponent àtàwọn traitor to the country to the system wọ́n rí one man come kó make noise Nigerian government must do something about that yes Nigerian government must do that that sign of traitors. a dẹ̀ ti sọ fún yàn tẹ́yàn bá tiẹ̀ ti dìbò tí ò bá ti wọlé tó bá ti you let go tó bá dẹ̀ ti ń ṣe you nǹkan tí ò bá dẹ̀ da tí ó máa ṣe kò ṣe pé kó máa they present some of them they present like that they working for the downfall of the country let me tell you Tell kan about tiẹ̀ ti wọlé sórílẹ̀-èdè nàìjíríà tó bá ti ní country any country It don't matter ṣe election anybody to má ti vote into power yes what you need to do you don't need as a politician if you don't win you don't need or you are not ruling you don't need to put the country down systematically you don't need it they call them traitors and they are traitors terrorists You know because of your that to show that Even when you want to go for, you are fighting for the power. You are not going for the power to save the country. You are going to the to the power just to oppress and to show how to protect some things for yourself or to protect your people, your your own, you the people you believe that yours. If you love the people, whatever happened, that is progress of the country. You celebrate it, not that. Ẹ ntí mo sọ yìí, ẹ lọ notice ẹ. Ọmọ ni ẹ Ìyábọ̀ Ìjẹ́ ọmọ ẹ̀ ń ṣe wedding. Ìgbà olórí ọkọ ìgbà wedding wo ló ṣe wọ́n kàn ya fọ́tò wọn kàn máa gbé sí wọn ní kàn máa celebrate kàn bá lè pull down whatever wọ́n ṣí finery I mean Dangote refinery what that àwọn ìlú mi ń gbàdúrà fún kán ní tí wọ́n máa yọ̀ some people tó bá ti rí progress in the country like this they will be so sad ah mi ì lè ṣe president má jẹ́ president àwọn àwọn kò sí honestly speaking honestly honestly speaking some people they hate wọ́n máa pretend want dey benefit from the system but they hate the system they hate the people and they make use of the people they hate you are why can you be making use of people that you hate that we are going to pray òun náà ni pé ó gbàdúrà kan olúwa má sọ ọmọ mi dọmọ gbogbo ayé torí tọmọ ẹ bá ti dọmọ gbogbo ayé ó máa jọmọ àwọn àjẹ́ ọmọ èmèrè gbogbo àwọn ọmọ wèrè tó wà lórí mídíà yìí wọ́n máa bẹ̀rẹ̀ sí celebrate àwọn orí burúkú tí ọ̀kan celebrate yìí tó máa benefit wọn wọ̀n ní jẹ́ kún rí àwọn jezebel àwọn abu àwọn wèrè because ohun tí ọba ti jẹ́ kí àwọn they want to tell you that nothing is better than what they are doing ọmọ tí wọ́n ti bí látọ̀dún tó ti pẹ́ wọ́n lè sọ pé àwọn bí ọmọ kan báyìí because they are enemy of the of the country and funny thing ni pé àwọn ni gbogbo àwọn tí wọ́n kórìíra yẹn gbogbo ọ̀nà máa ń pàtẹ́wọ́ fún They care for them as if they love the country. I hate people who hate people. I hate people who wage war against people, do do competition. Tí a máa ti, a máa kọ, a máa, a máa ṣọ ẹ̀ báyìí, competition pẹ̀lú ẹ̀. Bí mo ṣe wà yẹn, mo ṣe jáde pẹ̀lú ọmọ mi lánàá, ó ti gbé I cannot celebrate You Ìyábọ̀ Òjó fuck off. And I want to, move fẹ́ sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjú Olódùmarè, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún for any system, under this system, the Almighty God will destroy them anybody tó ń ṣiṣẹ́ fún ẹ nínú system Canada àbí Quebec the law will destroy them. ó ní wọ́n sọ ìkan sórí pé mi ò bá wọn gbébi tó sọ pé òun fẹ́ pa èèyàn ní Canada i'm not panic but níjọ́ yẹn ó tún jẹ́ kí n ṣe àwọn iṣẹ́ kan ni wọ́n máa tó bá ti wọ́n ń ṣe nǹkan kan tó ṣe dáadáa ní orílẹ̀-èdè wọ́n wá gbé wèrè ariwo lásán wèrè kan náà máa àwọn bàtà àti aṣọ wèrè kan tí àwọn ìlú kan ṣe wọ́n máa gbé yẹn sókè they have no brain. àwọn yẹn náà máa máa pàtẹ́wọ́ fún wọn dẹ̀ tún ṣe tán wọn làwọn fẹ́ lọ sípa such people are not qualified kò yẹ kó ta ticket anybody tó wá ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn anytime tó bá dìgbà election tó bá tún fẹ́ ta ticket kò yẹ kó ta ticket fún wọn láti go to pa pé wọ́n ti sọ pé wọ́n fẹ́ run this should be also part of the àwọn àwọn requirements they should they should they should be tested they are not trusted they are not trustworthy They, that they can collide with people to destroy their, their system. When I see things that can favor my neighbor country, I will tell them. When I see things that will favor my country, I will tell them, I'll clap for them. When I see things, for some days, I, I've not be happy about what is happening about my system, Nigeria. Uh, they, uh, they say the, the plane was seized. I wasn't getting money from them. Many people say, King, can you see one? But you know what? I believe so much in God. And Bible said, Ẹ gbàdúrà Jerusalem Pray for your country. And those who love it will prosper. Those who do that will prosper. I do it. That's I stand. That's many things I used to. I for me doing that. There's nothing can stop my prosperity. I'll be, I will prosper. Forget about the money they stole that they're giving them. Traitor, they will give them, they will do money laundering, they will do bad thing. And they will tell one man of Mwepe, continue. And the time is coming. The system of our country also is going to face the terrorists. And you that are traitor, àtẹ̀yin ọmọ wèrè tẹ́ gba iṣẹ́ burúkú yẹn náà. Ìbá jọkùnrin, ìbá jọbìnrin. You face it. Bet me. Enemy of progress. They love nobody. They just say they are just sent to the world to destroy people's life. Láti kó àwọn èèyàn sí ìgbèkùn kó máa pè wọ́n ní queen model olórí burúkú. Jezebel àwọn Jezebel ṣe àǹkó. Kọ́ máa pè wọ́n tó bá ti fẹ́ ṣe nǹkan dáadáa. They just bring one nonsense news. Wọ́n á lọ gbé ọmọ kan wá. Àwọn tó yẹ pé president ìlú Zambia gan máa clap pé wọ́n ṣe Dangote refinery. Wọ́n wá lọ gbé nùnẹ́ títì kan wá from nowhere idiot wọn máa ní wọn máa fi suppress any good thing tó máa ń ṣe ní orílẹ̀-èdè nàìjíríà to downgrade the, the country because the people they want is not there. We are not talking about people that is there now. We are talking about the testimony. We are talking about the victory. We are talking about the goodness of God in our land. Ìbá tẹ̀ jẹ́ pé àrífín gan-an some people àwọn kan máa ṣe nǹkan máa confess expect àwọn kan pé kémi máa who do who kílẹ̀ rẹ pẹ́ jẹ́ because you are a celebrity if I want to be tí ó bá jẹ́ pé ní ọ̀nà pé wọ́n máa ṣiṣẹ́ o iṣẹ́ tíátà fi ṣiṣẹ́ ni. bí i thirty nine years ago èmi náà ti fẹ́ máa close mọ́ pé mo fẹ́ ṣe forty years on stage mo ṣeré orí ìtàgé rí orí orí orí ìtàgé mi ní aṣewélé gbogbo ọ̀nà ọ̀rẹ́ Ondo State nínúgbó I've have told the story many times and gbogbo ọ̀nà tí má dẹ̀ ti tọ̀ rí tí mi ò bá ṣe dáadáa níbẹ̀ mo believe pé God is just giving me ó kàn ní lọ́ọ̀bẹ̀ náà ni kò mọ nǹkan tó ń ṣe ń bẹ̀ kúrò ń bẹ̀ nígbà tí mo tún ṣe tán ní thirty two thousand i nineteen ninety two mo tún lọ rẹ́gísà sọ́dọ̀ ní eighteen Bọ́lá street lọ́dọ̀ bàbá kí má rẹ́gísà lọ́dọ̀ ẹ̀ mọ́ I've told the story. That's 32 years ago. After be five years, ìmọ̀ àti wọn ní problem. You know, but Ọlọ́run mú mi lọ so that lọ síbẹ̀ láti lọ mọ nǹkan tó wọ́n ń ṣe níbẹ̀. Gbà mí máa ń bèrè wọ́n you do this you don't feel God just want to want to show you things that they are doing there. So you will not be a novice when people are talking. Wọ́n sanwó, wọ́n gba private jet náà, yín yín yín gbogbo ọmọ máa tó bá tún gbà mí tó bá ní wọ́n san gbèsè kan inú wọn because they want downfall of the country you are not looking for the downfall of the the president and the people ruling you are looking for the downfall of the country you are a traitor you don't qualify for an even kan sọ contest so anybody want to get traitor to the system don't. wọn ò gbúdọ̀ ra ticket tó bá sanwó ẹsìn that's part of the àwọn ìlú look on máa ń wò nìyẹn Some country, they, they don't allow traitor people like that. Because when you don't care for your people, kí ló fẹ́ lọ ṣe? O ò lè ṣe anything. Tó bá kàn ló ń ṣe nǹkan náà, wàá máa fi favour ara ẹni, wàá dẹ̀ favour àwọn kan, wàá dẹ̀ máa máa ṣó yẹn síta. But in that favour the whole country, then you see it, wọ́n bẹ́ẹ̀ máa gbé ariwo wèrè kan sókè ẹ̀yà wèrè ni àwọn people máa sọ pé hey eh, jẹ your husband ṣé husband bó ṣe ń fọkàn nìyẹn ẹ̀yin olórí burúkú now let's continue we should part the red i mean good part ó wá bá gbàdúrà ó lọ má sọ ọmọ mi di ọmọ public ẹ mọ̀ tún mọ ọmọ public ni irú àwọn tó bá ní ìyá sílé tó ń deny ìyá wọn mo rí àwọn ọmọ kan lẹ́nu ọjọ́ yìí they will now deny their mother even gbà tí mo ní issue pẹ̀lú mọ́mísì mi ṣó ti yé yín I never choose a mother they will leave their mother like this and then they started choosing wrong person and those people they choose the wrong mother they choose outside we even teach them how to kill their real mother do you get it The the, the wrong mother they have outside <laughs> outside the mother àwọn motherless that they have other mother that, that they have outside the mother do you get it then they, those one will be the one to teach them how to kill their real mother ọlọ́run má ṣọmọ mi ní ọmọ gbogbo ayé ọlọ́run má ṣọmọ mi ní ọmọ gbogbo pastor. ṣé kí ṣàlàyé ọmọ gbogbo ayé fún yín ọmọ gbogbo ayé jẹ́ ọmọ tó ti ya wèrè ọmọ gbogbo ayé jẹ́ ọmọ tó yẹ pé everybody the whole world has to contribute for them before they can be somebody ọmọ gbogbo ayé kò ń ṣe sórí ẹni tó bá jẹ́ ọmọ gbogbo ayé ọ̀tọ̀ ní ẹni tó fẹ́ ṣiṣẹ́ fún àwọn ènìyàn o tó ti wúlò fún rẹ̀ tó ti wúlò fún ẹbí àti ará tó tún wá fẹ́ wúlò fún orílẹ̀-èdè ọ̀tọ̀ nìyẹn o kì í ṣe ọmọ gbogbo ayé làwọn yẹn o they begging to serve the world i mean to their community that's another thing náà máa pé okay o ẹ mọ nǹkan ọmọ wa ni ẹjẹ ó ṣe o ó wá béèrè fún ṣùgbọ́n ọmọ tó jẹ́ gbogbo ọmọ gbogbo ayé ìṣòro kúnnú ayé ẹ̀ ni ayé ti bà gbogbo ìkorò àti gbogbo oríṣiríṣi ìdààmú tí ò rẹ́mẹ́dì wọ́n ti dà sáyé ẹ̀ do you get me wọ́n ti da gbogbo àwọn ìkorò àti ìdààmú tí ò ní rẹ́mẹ́dì wọ́n ti dà sínú ayé ẹ̀ bó ṣe lọ sọ́dọ̀ pásítọ̀ kan lónìí ló máa lọ sí mi lọ́la ah ọjọ́ tí mo gba àdúrà yẹn is about twenty something years ago ó ní olúwa má sọ mí di ọmọ gbogbo pásítọ̀ olúwa má sọ mí di ọmọ gbogbo pásítọ̀ South Africa ni ohun yẹn ti jáde sí mi because nígbà yẹn a lot of pásítọ̀ máa wá sínú ilé mi and moreover gan kò sí nǹkan kan náà tó ṣe mí because ọlọ́run gbọ́ tèmi àwọn tí nǹkan ń ṣe àwọn ọlọ́pọlọ dúdú àwọn four one star four one ten so ti yé then they go carry a lot of problem when you allow a lot of people apart from going to ṣiṣẹ́ fún you just allow them to come into your premises into your house every day that they are not working for you you don't have anything they just them when they are coming it's just to get something there ṣe pé wọ́n ṣiṣẹ́ fún nǹkan tó wá gbà wọ́n virus one wọ́n drop gbogbo virus máa ti ń gbé drop Because you want to ń virus tó drop ẹ̀ wọ́n ṣe drop One drop dọ̀tí ni wọ́n one wọn ní purity giving them freedom giving them anything so be careful ọmọ gbogbo ayé òsínwé ọmọ tí ó bá jẹ́ ọmọ gbogbo ayé ń sẹ́ lọ wò wọ́n wọ́n wà láàárọ̀ gbogbo èèyàn ló máa lọ́bẹ̀ ló máa dóúnjẹ fún wọn ọmọ gbogbo ayé wà lẹ́wọ̀n gbogbo èèyàn náà ló máa máa béèrè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ló bá dẹ̀ lọ́bẹ̀ náà ni gbogbo wọn ló máa tẹríba fún gbogbo wọn ni dáàdì ló máa jẹ́ mọ́mì ọmọ gbogbo ayé ni àwọn ọmọ gbogbo ayé náà wà lórí social media yìí tó jẹ́ wípé lẹ́ni o mọ́mì mi mọ́mì mi mọ́mì mi mọ́mì mi torí token màmá wọn gangan kò relevant àwọn màmá mi gan tó ń yàn òun ló rán wọn lọ sẹ́wọ̀n òun ló bà yé wọn jẹ́ màmá wọn gbogbo kò ní sèé ọmọ gbogbo ayé ara ọmọ gbogbo ayé nìyẹn ọmọ gbogbo pásítọ̀ bó ṣe ń lọ láti ilé pásítọ̀ kan sí mìíràn nìyẹn bó ṣe ń lọ bó dẹ̀ jáfa náà ló máa ń lò bó ṣe lọ láti ilé aláfa kan sí kejì nìyẹn wọ́n á gba gbogbo owó tó yẹ kó fi jẹ èèyàn tó wá máa ṣiṣẹ́ mọ kéde wọ gbàbúdè chop am wọ́n á gbà tán lọ́wọ́ ẹ̀ wọ́n á tún máa lo brain fún ẹ wọ́n á máa lo ọpọlọ ṣó ti yé ọmọ gbogbo ayé ọkọ gbogbo ayé náà wà o a máa gbà bọ̀tọ̀ ọmọ gbogbo ayé ni olúwa èmi ṣadé kọ̀ láti jẹ́ kọ́mọ mi di ọmọ gbogbo ayé mo kọ̀ láti jẹ́ kọ́mọ mi di ọmọ gbogbo ayé èmi gan mi ò kí n ṣe ọmọ gbogbo ayé o i'm not. ọmọ gbogbo ayé mìíràn tún wà tó bá ti dìgbà election tó bá ti lò wọ́n tán tó two thousand ni ó wọ nígbà election tó bá ti ti gba election wọn á lọ kó wọn jáde bàtà wọn máa ti lu sígbà tó bá wọ̀ lẹ́yìn ó máa lu ògan gidi ìwò ògbò gidi oríṣiríṣi ọmọ gbogbo ayé ìyá ẹ̀ ò ní wúlò fún ọmọ gbogbo ayé kò ní wúlò fún ìyá kò ní wúlò fúnra ẹ̀ gan because àwọn ọmọ gbogbo ayé ni ọmọ gbogbo ayé everybody will call this person at any fucking time and we answer them. I cannot be called like that. Do you understand? ọmọ gbogbo ayé gan wọ́n lè sọ fún ọmọ gbogbo ayé pé go and destroy your mother we are going to stand for you sórí gbogbo wa bá ṣe pọ̀ tó yìí. ọmọ gbogbo ayé eléyìí máa sọ tiẹ̀ opinion tiẹ̀ opinion tiẹ̀ ọmọ gbogbo ayé they will carry they will cry they all that's why they say rí ọmọ gbogbo ayé majority just man land sọgbà ló máa land sí tí ó bá land sẹgbà ẹ̀wọ̀n á tètè ṣẹ̀nkú àbí kó láǹtí ọgbà wèrè because a lot of things tó máa ti kó sórí ẹ̀ the brain will be shattered brain kò ń shatter ó máa shatter ó máa sọ brain ẹ̀ di shatter cartons You we won't be able to count for it. But you know what? Mat matter is just creating is moving, but Mary shows the right path. Do you want us to read it again? Do you want us to read it again? Mama máa sọ fún ẹ. Just pack your load now, get out of Facebook. Ìyá láìjà yín láìpẹ́ gírí wọn kí ìyàwó ẹ̀ ṣe gbẹdú ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí olórí burúkú ní olórí burúkú ẹ̀yin traitors ẹ̀yin evil ones lẹ́ máa hate mi lẹ́dẹ̀ máa sọ pé you yago for my, my platform ni because it's coming I send message I don't send trash. I talk I don't rant because and I don't even pay I don't get money from me, but for people for life to be good that's it what we are for for other people also to be good not uh, systematically burning people systematically destroying people and you pretend to be a good friend of that person what a fr what a friend when you cannot help your friend what a friend when you cannot do good to your society what a friend when you cannot you cannot you, you always love to destroy people when you are mad you have a mental problem go to go ma let me read again Luke chapter 10, verse, uh, I'll read from 30, 38. As Jesus and the disciples were on their way, he came to a village where a woman named Martha, mo kọ̀ opened her home to him. You see? Some one open ó sílẹ̀ fún, òun ló He opened the door she had a sister called Mary who sat at the Lord's feet, listening to what he said. But Martha was distracted by all the preparation. Wọ́n gbé news kan máa ma distract èèyàn torí àkísà. We are talking about hey! Àwọn kan máa fẹ́ distract ẹ pẹ̀lú àkísà sọ fésù pé o lè distract mi pẹ̀lú àkísà tó wọ̀ o lè distract mi pẹ̀lú àkísà. Who said that the Lord fits, listening to what he said? But Martha was distracted by all the preparation that has to be made ta ló ránṣẹ́ who sent him your mate she came to him and asked lord don't you care who care ṣọrọ ẹ níṣẹ́ ni who said you go Gambia Go to Gambia yìí nìkan àwọn Gambia nǹkan Gambia international ó kẹ ọ Lord, don't you care that my sister has left me to do that work myself? Uh-huh. Are you planning together? Did you tell her that you are going to, If she come or you are doing anything you don't plan together, you don't expect some people to just jump into it. We choose the right path. Tell her to call to help me. Ṣé systematically o tún fẹjọ́ sùn pé ó rò pé wọ́n máa dá dá ènìyàn lẹ́bi choosing the path quickly gbàdúrà yìí pray this prayer i will choose the right path never in my life to choose the wrong to allow me lord and my children to choose the wrong path i choose the right path right path right path right right track <laughs> track tó bá ti rí pé tó bá ti wà ní right track ó ní tó bá shoes wrong báyìí jẹ́ nkọrin yẹn fún ẹ náà kò bá mú. mi ò fẹ́ kọ́ kó má lọ dàbí pé èèyàn ṣe nǹkan kan tó ṣe bí kìíní. wọ́n reply mátámátá mélòó mo pè ẹ́. the Lord answer you are worried and upset about many things ìwọ ló ní wọ́ọ̀rì olóṣìṣẹ́ ìfù àwọn tó yẹ kó ń lé dànù sígbó but few things are needed or in, uh, needed indeed only one Mary have chosen what is better in <laughs> tó ń ṣe yẹn náà ó lè jẹ necessity ẹ bó lè jẹ is it is your headache it's not my is better and it will not be taken away from her. He has chosen the right path. <laughs> So, what matter is doing can be taken later. So, don't rely on it. What matter is uh, she's doing can be taken. But what Mary shows cannot be taken. Good parts, respect. Oh, yeah, pray this prayer my whatever belongs to me my children ni mo sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ kọ́mọ ẹ̀ dọ́mọ gbogbo ayé tọ́mọ ẹ bá lọ síléwọ̀ tó bá kó sọ́wọ́ tí ẹ bá ẹ they will destroy their own àwọn ọmọ tí wọ́n àwọn tó máa ń gba ọmọ lọ́mọ lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn tó ní ẹ́ àwọn tó máa ń gbọmọ lọ́mọ lọ́wọ́ àwọn tó ní wọn ò ní good mission fáwọn tó ń gbà lọ́wọ́ wọn let me tell you tó bá tiẹ̀ jáwọn tó ń gbọmọ lọ́mọ gan tó máa ń gbọmọ lọ́mọ tọ́jú gan tó máa sọ pé ó ti ṣe nǹkan tó máa sáré gbà mí nínú wọn gan it's just to create business kí ìjọba lè máa fún wọn lówó ni kọ́ máa lè sẹ́pọ̀ mu wọn lágbájá wà lọ́dọ̀ ẹ̀ àná àwọn èèyàn gbà yẹn kẹlẹ̀ rí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í ṣe gan gidi tó yẹ pé wá tẹjú mójú èèyàn báyìí kó má tiẹ̀ ṣe nǹkan wá lọ sẹ́ẹ̀tì ọ̀ pé just kó lè gbọmọ náà lọ́wọ́ ẹ̀ so má dẹ̀ ti gbà òun ló máa gba gbogbo benefit tó yẹ kó jẹ so anybody that taking your children away from they don't love you ẹkàn wóoru wùmí yẹn náà sí wọ́n gẹ́tì torí màmá ẹ̀ bóyá kò wà níbẹ̀ fún wọ́n gbà á tó bá jẹ́ pé màmá ẹ̀ òun àti ẹ ti jọjọ wà níbi kíní àbí tó yẹ pé ó gbọ́mọ tó wà nílé tí ò yan ìyá mìíràn tí ò tún lọ ní ìyá méjì àwọn oníyá méje ṣé ológun títí ló máa lóun ọmọ oníyá méje ńgbà yẹn <laughs> tó máa lọ yan wọ́n lè má rí tiwọn bàjẹ́ ṣé ti yé bẹ́ẹ̀ àwọn tó bá ti lọ yàn yọ ní ìyàbá akànbá tiẹ̀ jẹ́ fi tútọ́ ọmọ ẹ̀ ṣe ni akànbá ah, ah. tiẹ̀ jẹ́ fi tútọ́ ọmọ ẹ̀ ṣe tó bá dẹ̀ ti tútọ́ ọmọ ẹ̀ ṣe tó akàn máa fi yàn akàn máa yàn ẹ́ lójú ni a máa dẹ̀ ẹ́ láàmú ni ṣé Wùmí kò ní wà tọ́jọ́ níjọ́ yẹn tó wá síbẹ̀ wọ́n ń gbọ́ ọmọ tiẹ̀ ṣe bàbá yẹn tó ti ẹ̀ ti ó mọ̀ pé láti ìgbà tí Wùmí ti ń fẹ́ ọkọ ẹ̀yẹ tí àwọn eléyìí ti jẹ́ ọ̀rẹ́ náà mọ́ àti wípé ó dẹ̀ dá o celebrate náà máa dùn láti fẹ́ o kí wọ́n fẹ́ olórin gan-an Do you understand? You don't see things, you don't see anything wrong with that. <laughs> Sorry o, and you tell on ìyá You tell my ìyá yín, àjàjà tó bá ní ìyá tó dáa, Ọlọ́run ní jẹ́ káwọn ọmọ mi yan ìyá wèrè. Wọ́n lọ yan eré àmọ̀dà, eré òṣì, eré orí burúkú, eré àbáyé fuck your life up, eré àtàyè sóko ẹrú, eré àtàyè fáwọn èèyàn tó bá fẹ́ ṣe owó. God forbid that torí ẹ̀ mo ṣe ní gbàdúrà dáadáa kí àwọn ọmọ mi òkú dídọmọ lọ́mọ wàá tún máa gbọ́ tó bá dẹ̀ ti wà wàá máa gbọ́ àwọn ọ̀rẹ́ kan máa ní ọ̀rẹ́ gan common friend gan your friend must not be a public friend they must not be that oh, like our friend you must have a cordial friend kan tó yẹ pé is my cordial friend you know your throne, go as a president, as whatever, as a chairman, as a governor, as whatever, must not be for everybody. That you are coming to your office now. Orí àga tó máa as the number one in that state or in that house. And you just find a stranger, somebody coming to sit on it. Even go to bá gba president kan to tó bá president, he has to sit in another another chair, not your own. Wàá gbàdúrà. <laughs> Well, at that moment it's my own ọmọ mi ò ní dọmọ public ìlú mi go ògàn níjà ìlú tọkàn tẹnìkan kan lè fo le wọ̀ tó kàn máa lè fo fẹ́ǹsì wọ̀ á kàn wọlé ṣá tó bá ti gbọ́ pé ọmọ mi wọlé wọlé wọlé kanlẹ̀ kí ló fẹ́ fòṣì public you know no there must be rule and regulation but it's not torí ẹ̀ gbogbo yẹn wọ́n ti wọ́n rí àwọn èèyàn fi hàn dé pé tí ìjà àníṣe tó bá ti dìbò tán tó bá ti tó oṣù kan wọ́n ti ní pé kínní you must not plan evil against the government again or else you are the enemy of the of the system in the beginning the only thing you can do is to is even to to show what the country can do to be better that's the only machine yẹn so now my husband is I refuse my husband cannot be up, uh uh, uh, uh, husband of everybody gbàdé <laughs> ò kì í ṣe olórin <laughs> àwọn gbogbo olórin ọkọ ni ọkọ gbogbo obìnrin ṣótiyé ṣótiyé bẹ́ẹ̀ yẹn your your things must not be a public things ó ti yé your house must not be a public house tó o bá fẹ́ make house kan ní public you make it okay charity home lélẹ́yìí o everybody you want something okay I make it My business gone is not for it's not for it's for public to you know to support but it, you know because some people when you when you labor on something when you have a child they will say ọmọ wa ni now ọmọ yìí mélòó ọmọ you don't pay salary you don't pay school fees for me you don't help me to breastfeed when I breastfeed when I was pregnant that even today up to today my tummy is not the same eh some people kò sí obìnrin tó bímọ tí tummy ẹ the same i'm telling you tó bá sọ fún yín tí ò bá jẹ dídítú tí ó máa wà now you don't help me to carry the baby hey, when i deliver the baby you don't you are not there in the labour room for with me second even gbà tí mo bá gba abẹ́rẹ́ tí mo gbà tó di di oyún yẹn ò bá mi wà ń bẹ̀ lẹ́yìn tí mo bí ọmọ tán tọmọ yẹn dàgbà ò bá mi breastfeed ẹ̀ gbà tí mo ń jí lóru you are not there to breastfeed to take care of the child nothing you don't even bought a gift for the baby that ngba tó pé okay o aṣọ lele àbí pant lele gbà now you just say ọmọ wa no you don't let people claim authority over your thing it's a taboo it's a system of frauding you when they call your child ọmọ wa they will take ọmọ tó sọ pé they will call the child every time come here come on What about me? Come on, àkọ́wọ́ mẹ́yẹn. Those of you who have lived in public house, àwọn lè face me as laughing gbòòsà. Wọ́n ní ah, ọmọ wa ní nà ránṣẹ́ mi lè ránṣẹ́ ni ọmọ yìí mélòó. Ọmọ tí ẹ̀kẹ̀dẹ̀ rèé, o lè rí níta débi pé o máa lè fọwọ́ sọ̀gbọ̀n tó wà lọ́rẹ̀ wá wá. Ọmọ because they want your child to be useful for them not to be useful to you. That's why they are legalizing that word on your on your things on your child. You can use it as a country a good citizen is our country that is irú orílẹ̀-èdè nàìjíríà ń sìn gbogbo ànájọ bí síbẹ̀ is our country ẹ̀hẹ́n is our president ẹ̀hẹ́n you understand me is our thing ẹ̀hẹ́n but you labour on something is for you labour you do it alone And somebody, after some time, and you know one funny thing, eh? some people who are not there, they want to claim, they want to even write it, they want to, you know, they want to write your child, they want to send you, they want to, they want to kill me anytime fún ọ ju ọ lọ. Wàá máa is our husband, God forbid ò ní fi ọkọ tí ó máa jẹ́ our husband, or oh, our, wait, what? Our kini, our children, our friend, friend we you can have a friend together kẹ wà ní club yẹn but eh, nínú club yẹn gan náà ẹ ti máa ní àwọn personal personal people kan tó yẹ pé tó yẹ pé the way whatever the role they play in your life that will cause the you know ajẹ do you understand. mm. <laughs> nobody tó bá fẹ́ ajack nǹkan lọ́wọ́ ẹ̀ tó máa fojú rewu ẹ̀ there is nobody that want to ajack your things from you that will love you and have good good uh, mind towards you nobody nobody. <laughs> Every ajaka wants you to labor on something and eat the fruit of that labor. That's why they want to ajak. They ajak people's marriage. You know, see a lot of people, they suffer over things when they time to eat it. and show face. Now they be showing face. They be showing some interest. I mean, interest. Not because of they love you. No, they just want to be a partaker of the blessing. The stress, they are not there. The stress, come on, no, babu. They don't have time for stress when it is adẹ́tẹ̀ ni wọ́n tọ́bẹ̀ bá ti jiná wọ́n máa kọ̀wọ́ sí they bring you their dirty hands their ugly hands on it mm. may God help us pray ayé tèmi kò ní di tẹlòmíràn ṣé àtọwà nù lèmi sí ti máa ń jókòó sí gba tọmọ mi máa ń lọ mi ìfẹ́ mi I don't discuss my I don't want to discuss my anything about my child my private life for now gan Eh, because in the movie song you got to do it you know ó ní àwọn ibì kan wà tó yẹ pé mo máa ti ẹ̀ ń jókòó sí mi ní sọ́kọ́kọ́ mo máa jókòó sí o tíṣà bá wà mẹ́rin anybody normally sit here ó máa ń sọ fún mi wọ́n ní sit anybody in this house ìwọ nìkan ló lè sit sí sit tí máa fi ń jókòó àfitẹ́lómi bá tó kò ah, you understand me kódà tí bá lọ́kọ gan mo máa gbé seat ọkọ mi yẹn máa sọ pé okay this is where my husband used to sit I can sit there my child cannot sit there you understand because I don't want to make it public and let people to believe that I have access I have right over your child I have right over your money I have right over your body I have right over your business I have right over this. I right. And a lot of people back in our country, they some not even back our country. A lot of people are positioned themselves like that. Some people believe that whatever coming from you, as you have percentage. If I don't have the percentage, o ma gbé olúwa ó pè olùkọ ó porúkọ ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta you call God's name three times I refuse o oh. my children will not be public children ẹni tó bá jẹ́ celebrate kò ń ṣe public children o oh. torí ọmọ màá sọ pé kó má màá lọ mọ̀ èsì pé ẹni tó bá jẹ́ public student nàìjíríà kì í ṣe pé kò ní popular no you popular you are not for despite you are popular you are not made for everybody. Despite you are well known all over the world, you are not made for everybody. Torí ẹ̀ táwọn nǹkan bá sọ pé wọ́n ń gbà àwọn èèyàn sọnù kó lórí platform wọn ò fẹ́ káwọn èèyàn tiẹ̀ rí. Platform tó máa bẹ̀bẹ̀ wọlé tó bá yá. Write it down. Mo lè fi sí private. Mo lè fi account mi sí private tó yẹ pé I will have discussion with people. Ó wà lórí media on this Facebook I can put my I can put my phone my my, my Facebook on private that people who subscribe and who pay money alone event normally máa lè wọlé You understand? I've done it before that. Àdúrà yẹn gan tí mo fẹ́ máa gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ has to be for the people that pay money to go join it. But hello me low lè jẹ́yàn burúkú kó wọ́n fowó join ẹ̀. That's why me ò ṣe mi ò ṣe ṣe. I love money because you pay money, you pay your rent, you pay your bill, you pay your data, a lot of things needed. You take care of yourself. You bath, you put on clothes, you have to change, you have to do your everything is about money. But despite that, we cannot just take uh, <laughs> some things. Money to mark, but only nílé back pẹ́ tó dẹ̀ nílé oúnjẹ tó máa gbà tó máa fi lé ẹ lọ́gọ́ tó hàn ní jẹ́ kó jẹ kó Ojon konyokie. Eh, no. Do you understand? So that's why we have to pray this prayer. A lot of children tó yan ìyá níta tó yan bàbá òṣì tó yan tí ò ń ṣe ẹni tó dáa ni wọ́n ń build ayé ọmọ ọlọ́mọ they destroy people children. Ọ̀pọ̀ ni àwọn èèyàn yàn ní ìyá tí wọ́n jẹ́ páwọn ló bá yé wọn jẹ́. Ọ̀pọ̀ ni àwọn èèyàn yàn ní bàbá tó jẹ́ wọn ló bá yé wọn jẹ́. Ọ̀pọ̀ nínú wọn díẹ̀ nínú wọn ló ń tu ayé ọmọ ṣe tí ò bá tiẹ̀ ní ìyá tí ò ní bàbá díẹ̀ nínú wọn ni torí bẹ́ẹ̀ ọmọ tí ìyá àti bàbá ẹ̀ náà bá kú nígbà míì ọlọ́run jọ o má jẹ́ kọ́mọ mi dọmọ gbogbo ayé o jọ o báyìí o gbà mí ni o lágbára Kristi ọlọ́run ṣàánú mi o ayé bàbá ti ṣòfò nínú ayé àwa ti pẹ́ ó ṣòfò nínú ayé ọmọ mi náà ṣùgbọ́n kò ní jẹ́ ọlọ́run ò ní àwọn activities àti ìfẹ́ àti responsibility tí ọlọ́run tí bàbá gbúdọ̀ ṣe ọlọ́run á fún mi ní oore ọ̀fẹ́ láti cover the whole side lágbára Kristi ọlọ́run á bá mi cover ẹ̀ you understand so tí ọmọ bá wà náà tí ò ní tí ò tún wá lẹ́bí rere tí ò ní àwọn tó ro rere mọ́ sọ́ọ̀ṣẹ́ ọmọ náà pàápàá ó lè dọ́mọ public so kó lè mọ àdúrà tó máa gbà kó lè mọ túmọ̀ àdúrà yẹn kó lè yé dáadáa so you can know the meaning of the prayer àwọn tó ti jẹ́ ọmọ public wọ́n mọ̀ nǹkan tó ju wọn rí àwọn míì die sí public àwọn míì ọmọ míì experience ní public kò lè gbàgbé wọ́n máa ní ìrántí ẹ̀ títí ayérayé you understand so that you can know the meaning of that of that prayer do you understand. ọlọ́run jọ̀ọ́ má ṣe ọmọ mi ní ọmọ public orílẹ̀-èdè mi gan-an kẹ́nìkan ọ̀rọ̀ orílẹ̀-èdè mi gan ọlọ́run má ṣe ní nǹkan tó yẹ pé ara lágbájá lè wá tẹ̀mídé lè wá kò ń ṣe pé wọ́n wà rà wọ́n lè jí kú kán bí le pé báwọn ṣe ń kó yẹn o ẹ̀tọ́ wọn ni tó bá sọ̀rọ̀ wọn á tún sọ pé wọ́n máa pa ilé lórí ó mọ̀ pé ìṣe tàbù wọ́n ti rí ẹ bíi pé ọmọ public kò sí security lórí ọmọ public náà ìlú tó bá jẹ́ ìlú public gan tó gbàgbé kó tó wọlé tó dẹ̀ gba visa tó dẹ̀ lè máa rìn kó tó máa rìn kó tó máa ṣòwò bó ṣe wù ẹ́ ń bẹ̀ kò sí sígọ́tì ń bẹ̀ ní ìjẹ́bẹ̀ you understand me so ọmọ public <laughs> ó dàbí ọmọ ayé ọmọ ayé ló máa bá lọ a lot of people dẹ̀ wà láyé náà tó yẹ pé their children is public children yes a lot of people dẹ̀ rí yẹn tọ́dà sì ń control fún wọn tọ́dà ìyá àti bàbá mi ń control fún àwọn òbí wọn they actually have father they have mother but ọmọ wọn yẹn they have been sold it's not longer for them tí àwọn bá sọ̀rọ̀ wọn kò mean anything tí àwọn bá sọ̀rọ̀ kò mean anything to them tí àbá wọn bá sọ̀rọ̀ ọmọ gbogbo ayé ni àwọn ni wọ́n ti ajá kẹ́ẹ́ ìwọ dẹ̀ ló labour ìwọ ló ṣiṣẹ́ hmm. àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọ̀tá gidi ni wọ́n their enemy great enemy olúwa má sọ ọmọ mi àti ilé mi délé gbogbo ayé bẹ́ẹ̀ ni mo sọ olúwa má sọ ọmọ mi dọmọ gbogbo ayé ah mi ìfẹ́ máa sọ sítórì tí ò dá mọ́ olúwa má sọ ọmọ mi di ọmọ gbogbo ayé gbogbo nǹkan ní mi tó jẹ́ mi ni mo ní bàbá tí mi ìbá kúkú fi tọrẹ má jò di tẹlòmíràn torí ìtàn bá jí gbé lọ́wọ́ èèyàn náà ó di ti tẹlòmíì ni ibi tó bá ti jí gbé lọ tó bá gbé lọ tó bá lọ sọ ti ti kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ so you don't have a uh, right for it you understand you don't have right for it o la má sọ mi dọmọ gbogbo ayé ọlọ́run ṣàánú fún mi má sọkọ mi dọmọ ọkọ gbogbo ayé ọlọ́run ṣàánú fún mi ah, wọ́n máa pè náà wọ́n ní ìyá mi náà ìyá gbogbo ayé ni àwọn ìyá jẹ ní oúnjẹ bẹ́ẹ̀ tí ó dẹ̀ ń ṣe ìyàwó president àbí ìyàwó governor even ìyàwó governor gan-an ó máa jẹ́ ìyá state yẹn nìkan ló máa jẹ́ kò ń ṣe gbogbo ayé you understand <laughs> olúwa jọ̀ọ́ ṣàánú fún mi má sọ ọmọ mi dọmọ gbogbo ayé o lord have mercy upon me má sọ ọmọ mi dọmọ gbogbo ayé o olúwa má sọ ọmọ mi dọmọ gbogbo ayé o má sọ ọmọ mi dọmọ gbogbo ayé o má sọ ọmọ mi dọmọ gbogbo ayé o àwọn iléeṣẹ́ tó bá jẹ́ ti gbogbo ayé wà á rí tó bá jẹ́ ti family is, it, is another thing but tó bá jẹ́ ti gbogbo ayé eléyìí kàn lè lọ́bẹ̀ á kàn lọ́bẹ̀ á lọ kó kinní yẹn á ní the she be the blessings for everybody òun òun kò tiẹ̀ wá ń láti fi sí ní tìyẹn o kò wá láti tẹ́rí tìyẹn rárá your business your your resources your mineral resources kò gbúdọ̀ jẹ́ ti gbogbo ayé àfi tó bá tà fún gbogbo ayé <laughs> oh god but some people want to have it for free of charge tí ò bá yí ẹ bí mo ṣe gbàdúrà èmi ti gbà dáadáa o mo ti gbà dáadáa mo dẹ̀ ti tẹnu mọ́ ṣó ti yé mo dẹ̀ ti ti gbà á rí ìgbà tí mo gbà yín gbà yẹn gan àwọn nǹkan tí mo rí lórí ọmọ mi sàn mi yẹn mi ì tí ì rí kiri yẹn gbà yẹn ọlọ́run ló ní gbàdúrà yẹn ọlọ́run gbọ́ bí mo ṣe gbà tó náà wọn ìdán mo dúpẹ́ fọ́lọ́run olúwa má sọmọ mi dọmọ gbogbo ayé o mo ti sọ a lot of experience fún yín nìsín ṣó ti yé and nítorí bẹ́ẹ̀ náà tó bá dẹ̀ ti ń ta tó tọmọ ẹ̀ oṣù ọmọ gbogbo ayé tẹ́nìkan bá dé tó fẹ́ ta problem gbogbo ayé fún ẹ you don't buy it people want to sell the problem of the whole wide the universe for you Don't don't purchase it. Don't pay for it. The problem of the whole world. Example new means sọ pé you know somebody now want to single-handedly sell it for you. Don't buy it. You know? yeah. Boy, ṣe jẹ́. Ọlọ́run má sọ wọn mi tó gbogbo nǹkan ayé. A ti gbàdúrà yìí o bẹ́ẹ̀ ṣe ní ká gbà á. Mo tún súre fún gbogbo àwọn olólùfẹ́ mi àti àwọn ọmọ mi àti èmi fúnra mi. Ọlọ́run jọ má sọ àwọn wa di ọmọ gbogbo ayé. Iṣẹ́ tí àwa nìkan ṣe tó jẹ́ lọ́run nìkan ló ràn wá lọ́wọ́ tó yẹ pé ọlọ́run yẹ ká fọlá fún àti ògo ọlọ́run ẹni tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ọ́nà iṣẹ́ tí mo ṣe ẹni pray this one anybody planning to turn himself to owner over what I did over my labour over uh, tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ó fẹ́ fi ara ẹ̀ sí position tó yẹ kí n wà. such person such person ó lọ strike them ẹni tó lóun ó fẹ́ tó fẹ́ fi rẹ̀ sí position tó yẹ kí n wà tó fẹ́ ra right àti authority mi ó lọ strike such people ẹni tó fẹ́ ra right àti <laughs> authority àwọn ọmọ mi olúwa má gbà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ó lọ strike such people. Uh -uh don't sell your bad your birthright rights, Benny. Matter? Hmm. Thank you, Father, because you answer prayer. Pray it at the raise prayer point. Ó wá kù bí wọ́n bá ṣe tẹnu mọ́. Bíkọ́ bí mo tiẹ̀ sọ lẹ́ẹ̀kan, Ọlọ́run mi ti gbọ́. Bí mo sọ lẹ́ẹ̀mejì, Ọlọ́run ti gbọ́. Bí mo fohùn rẹ̀lẹ̀ sọ, Ọlọ́run gbọ́. Bí mo pariwo sọ, Ọlọ́run ti gbọ́ ṣótíyé ọmọ mi ọkọ mi òwò mi iṣẹ́ mi ilé mi ayé mi nǹkan mi kò ní di ti public bakery kan wà public tó bá ti ń ṣe búrẹ́dì lọ ilé máa yàbẹ̀ àwọn búrẹ́dì jẹ kò ní sanwó ilé àyàbẹ̀ àwọn búrẹ́dì jẹ kò ní sanwó. Anyway, thank you, Father, for this moment. We worship you, Lord, because you are God nobody like you is well known to sad that be there is something big glorified forever gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti àwọn tó sì máa ń wá sí platform mi to give me some comments but ó kàn jẹ́ pé èmi náà reluctantly náà ni àtàwọn tó tiẹ̀ fẹ́ràn mi tí ò fún mi comments those who love me all over the world who love my children who love my daughter who love what I do oh Lord please show me more love and show them more love. Show us more love. Together with these people, Father, please show us more love. Let your love shadow me and my children. Uh-uh. Lord, take total control. Thank you, Father, because you answer prayer. Love them. Grant all of them their desire. Àwọn tó gbaṣẹ́ òkùnkùn lórí mi ninu sísẹ̀mẹ̀ tó ń wá ikú mi, Ọlọ́run gbẹ̀mí wọn. Bẹ́ẹ̀ lórí kò ní í padà. In Jesus' name we pray. I have one story to tell, but one day I'll be late for this prayer, for the for the story. Hmm. Thank you, Father, because you're God, nobody like you. gbogbo ẹni tó lòun ò fẹ́ rójú mi I don't need it ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ gbogbo ọjọ́ ló kún fún ẹ ló sì kún fún ibi ire ọjọ́ òní ni mo gbàdúrà fún fún ara mi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé olú ajẹ́ ọjọ́ òní kú tiwa ibi kó lọ jẹ́ tàwọn ọ̀tá àwọn tó fi wá rí olú àfi wọ́n rí àwọn tó gbógun tiwa ló wá gbógun tiwọn bẹ́ẹ̀ ni orí kò yí padà ogun ológun wàhálà oníwàhálà ìdààmú onídààmú kò ní di tèmi kò ní di ta ọmọ mi lórúkọ jésù àwọn ẹ̀dá tó fẹ́ ká máa ṣiṣẹ́ ká má gbowó gbọ́rọ̀ olúwa ìwọ ló máa ṣiṣẹ́ tó ní gbowó bẹ́ẹ̀ lórí kò ní gbàdá ayọ̀ ní tèmi àti ọmọ mi ní tàwọn olólùfẹ́ mi jésù agbára wa amen orílẹ̀-èdè wa I pray for more testimony in that our land so shall it be I pray for more testimony in that in our life in all the people that love us More testimony every day in the name of Jesus. As I'm praying for my country, praying for many country, wishing good people, I mean good people well, and we only attacking the evil. Yes. Torí ẹlẹ́gbẹ́ wa dìde fún ìṣubú ìkà, dìde àwọn olódodo. Àwọn olódodo ẹ ò ní ṣubú. Ẹ̀yin ìkà lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ń dúró lẹ́ẹ̀ máa wó. Bẹ́ẹ̀ni ìkà lórí ọ̀rọ̀ wa lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ọ̀run yóò wo yín palẹ̀ jésù agbára wa thank you father because you answer prayer i worship you lord gbogbo evil tí àwọn ìka ènìyàn àti àwọn politician other country has planted in this system against me against my children such evils shall be exposed when they are going to be exposed they will be disgraced èmi bọ́lá fọláṣadé ire ni mo ṣe fún orílẹ̀-èdè canada àdúrà mo sì ń gbà káàkiri fún àwọn ènìyàn ire ni tèmi àti sàmọ́ mi àtàwọn olólùfẹ́ mi whatever you must sow he will surely reap mi ò so ìdíbàjẹ́ o mi ò ní rí ìdíbàjẹ́ ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé those who are here who are not here the Lord will supply your need according to his riches in glory in Christ Jesus the Lord will open your brain the Lord will support you the Lord will heal those who are sick the Lord will set you free from that sickness those who are poor the Lord will give you solution to that poverty àṣírí mi wà pẹ̀lú àwọn èèyàn mímọ́ àṣírí láti ṣe rere láti sọ ẹ́ dolówó àtọlọ́rọ̀ ọ̀run yóò fún ẹ yóò fún èmi náà I pray Lord ẹ eh, láti sísin lọ àṣírí ọrọ̀ àṣírí ajé àti owó tí ń ṣe iṣẹ́ àti iṣẹ́ tó máa sọ ní dolówó náà ní àyíká tó bá wà ọ̀run yóò ṣe ojú èmi àti ìwọ sí lórúkọ Jésù tábà sì dáwọ́ wálé a ó ṣe rere we shall prosper we shall we shall make it. It is well with our spiritual body. In Jesus' name. Thank you, Daddy. We worship you, Lord. <laughs> Ọlọ́run ẹ ṣé gan I don't thank you enough. Now, as from this moment, the purpose and the plan you have concerning us, bring that to reality. In Jesus' name. Àwọn tó retí ká ṣubú, àwọn tó retí pé ká tẹ́, àwọn tó retí ká jìyà, àwọn ni kó bá wa pín gbogbo ohun tó ń fẹ́ látọ̀dọ̀ wa yìí, wọ́n ni kó pín fún. Ìyà ò ní tọ́ sí wa, ikú òjì ò ní tọ́ wa òṣì òní wá ojú owó ní wa a ò ní ṣàìsàn a ní dùbúlẹ̀ àìsàn a ní tòṣì a ní ìwòwò ọjà a ní ya òwèrè ló ń jẹ́ bẹ́ẹ̀ orí wa ò ní burú o bẹ́ẹ̀ ni a ní fi ìpọ́njú àti ìdààmú lólé ayé wa more grace more anointing more favour in Jesus name I pray for our leader our president Ebu of Nigeria Lord I pray for the fear of God continuously and the nation shall be liberated shall be set free from evil. That nation shall be set free from evil. In Jesus' name. Nígbà tó lédè know about Dara, èmi ṣadé, me ní dòkó. Máa jẹ nínú oore náà, ọmọ mi no sì my jẹ. Bẹ́ẹ̀ Marie, máa rí, kò ní í padà. Àrùn tí àṣà àṣà In Jesus' name. We send evil arrow back to the sender. Evil arrow, go back to your sender. Evil arrow, go back to your sender. Ivaru, go back to your sender. Ivaru, go back to your sender. Ivaru, go back to your sender. Ivaru, go back your sender. Arrow of evil, arrow of sudden death, we are get out of our body. Go back to your sender. Àmì ikú àtọ̀run àpáàdé. Parẹ́ kò lórí ayé mi àtọmọ mi. Bẹ́ẹ̀ lórí kò Thank you, Daddy. We worship you. Láti wákàtí lọ, Ọlọ́run gbàkóso ayé wa. Olúwa múnú wa dùn. Fọkàn wa balẹ̀. Ire oṣù yìí. ire ọdún yìí ire ọjọ́ gbogbo tó kù nínú ọdún wa bẹ̀bẹ̀ ire ọjọ́ náà ló máa jẹ tiwa ayọ̀ ọjọ́ náà ló máa jẹ tiwa bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà thank you daddy we worship you lord àwọn pàṣán tí a ti rán sí ìgboro àti àwọn tó gbowó àtàwọn tó sanwó láti máa dààmú ayé wa láti dààmú ayé àwọn mi olúwàjọ pàṣán náà olúwa dáná sun gbogbo àwọn tí a ti bẹ̀ sí ìgboro gbogbo àwọn tá a ti rán láti máa ṣe competition pẹ̀lú ayé wa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 with goodness, with testimony, with power, joy, now and forevermore. Amen. Amen. Amen. In Jesus' name. Seven hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. In your good friend Jesus. I will rise and shine, for my light has come. Nobody can stop me. I'm unstoppable. Isaiah 60 verse 1. Love you guys. Have a wonderful day. Thank you. Don't forget to Auto Bola lórúkọ ladies evangelist ni mí blog mo ń sọ tòótọ́ mo sì máa ń wàásù ìrìn mo dẹ̀ máa ń tajà oníṣòwò ni and that's my lẹ́yìn tí n bá wàásù mo like iṣẹ́ mọ́tò gan ní gbogbo òwò tí mo ti ṣe láyé mi mo ti taṣọ rí góòlù nìkan ni mi ò ti tà rí bí ṣe wà <laughs> òótọ́ ni mo ń lo góòlù dáadáa bọ́ mi ti ta góòlù rí ṣé ti mo like e because iṣẹ́ tí popsi mi náà ṣe ni so mo like iṣẹ́ mọ́tò mo dẹ̀ ti ń ṣe for the past kí n tó bímọ now i think i started two thousand and two thousand and two kọ́ ni àbí one ó ju two thousand and ninety something ọmọ ti bẹ̀rẹ̀ ninety something yẹn because gbàyẹ mi tí ìwà popular mẹ́mọ́ kan máa rà díẹ̀díẹ̀ máa gbé fáwọn èèyàn ní nineteen ninety nine kọ́ ni I think I get money. nineteen nineteen ninety three mo marry náà. so tí bá ti rà ń gbà yẹn ètí bá ti lò yẹn màá tún tà fáwọn èèyàn space boss màtúndà yóò ti yé bẹ́ẹ̀ máa gbé fáwọn ní solvent so long time ma been in it so tó bá dẹ̀ ti ń ṣe nǹkan tó bá relent you continue you prosper in it I will surely prosper and iṣẹ́ mọ́tò yẹn òun ló gbé mi dé àwọn ìlú kan tí mo gbé tó tún máa ń jẹ́ kí n love òun ló jẹ́ kí n love Dubai because the right side of left you know, on Dubai ó jẹ́ in love America left in ń America, lamẹ́ríkà ó jẹ́ love to as Canada me. Canada no left in ń lò Canada so it's part of it okay so and also. To antamoto tó bá jẹ́ tuntun ni ó to come by use náà ni you can get it alright ṣèdìgbọ́n so call me don't hesitate and you are not going to regret it pẹ̀lú àdúrà gidi la máa tó delay. We lẹ́yìn gbẹ̀dẹ̀bàrà mọ́tò lọ́wọ́ wa àwọn iṣẹ́ ribiribi ẹ àwọn pẹ̀lú àdúrà la máa tún fi tì lẹ́yìn even people who just do little things for us we pray like kí ló ṣẹlẹ̀ we pray for people children but we are still on children now because a lot of people are checking people children they turn it to their own and they will use it against their real biological father and mother and the children will not be useful at the end of everything àwọn ọmọ yẹn majority of them tí wọn hijack from their parents most of them become bad boys and girls also. You understand? So don't let anybody hijack your children from you. And if you that have been the deal have been taught, make sure you pray very well. If anybody wants to hijack any of your team, make sure you don't accept. Don't grieve for anybody. Ọdún yóò ti parí. Yóò sì parí bàbá ńlá láyé àti láyé wa. Àwọn alábẹ̀rẹ̀ ọdún yà máa sì parí ẹ̀. Ojú òní ti wàrà òní ni wá. Àní dùnkù wẹ ní bá ló máa pa wá ikú orúkúrú gbogbo náà máa kú ikú yẹn ló máa jẹ́ tiwọn àwọn ò ní kó bye for now love you guys.